Welcome back to my channel. This is your girl Mashola Gist TV. I am here again with another gist, and the gist for today is that um, Temitope and Olori Ronke and Kabiyesi get to marry o. Wọ́n ní pé ọ̀rọ̀ tó sọ sí Queen Naomi wípé kó má Lai láéláé. Ẹ̀yin èèyàn lé gist tèmi nì. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. To my old subscribers, I say thank you, God Almighty will bless you. Okay, lọ́lá yẹn máa lọ́lá yóò ní lọ ìsàlẹ̀ láíláí èmi ọmọ yín ni ọmọ yin omo sola Gist TV. Gist tèmi nìyí o. Wọ́n ní Mariam Program tí Queen Naomi ṣe lórí. Uh, social media, wọ́n jókòó wọ́n ń wò mí tí wọ́n ṣe ní àná. Wọ́n ní Mariam pé òun àtàwọn kábíyèsí gbogbo wọn jókòó wọ́n ń wò. Wọ́n ní bó ṣe sọ pé pásítọ̀ tí ò ní ìdáríjì nìyẹn. Wọ́n ní bí Tèmítọ́pẹ́ ṣe dìde nìyẹn. Kábíyèsí dìde tó a pé kí ló dé tó fi sọ ọ̀rọ̀ tó sọ yẹn? Ṣé wọ́n pè ẹ́ pé ko wá wo program Queen Naomi ni? fúnra ẹ̀ ló wá, ló wá jókòó ló ń wò. Pé kí ló dé tó fi sọ pé pásítọ̀ tí ò ní ìdáríjì? Ó ló ní ẹ, látọjọ́ tó ti ń bẹ Queen Naomi, kò dáríji kábíyèsí, kò dáríji òun náà. Wípé a wá lọ online, a lọ máa preach, a lọ máa gbàdúrà fáwọn èèyàn. Wípé she is not a good pastor. Wípé gbogbo òwe ẹ̀ kò jọ ti pastor. wípé kí ló dé tó jẹ́ pé èèyàn ò lè dáríjì èèyàn téèyàn bá ṣẹ̀yàn ṣebí wọ́n ní àwọn pásítọ̀ ṣe bọ́n máa ń dáríjì àwọn ènìyàn ni hmm. wọ́n ní bí Tèmítọ́pẹ́ ṣe sọ fún nìyẹn o wípé ìwọ gangan lẹni èèyàn burúkú ìwọ gangan nìwọ ò dà wípé Queen Naomi ò sọ pé òun ò dáríjì ẹ̀ Queen Naomi ò kàn fẹ́ bẹ́ẹ̀ ṣe anything pọ̀ ni wípé èèyàn, èèyàn ń dáríji èèyàn kò need láti sọ lẹ́nu. Òun ló mọ̀ pé òun fẹ́ putẹ́ sí ààyè ẹni pé, pé Naomi fẹ́ sáàyè ẹni. Wípé bó ṣe wà yìí, òun ò ṣe ẹni tó jẹ́ pé ó bá Queen Naomi sọ̀rọ̀ day to day o. Wípé but a little tó mọ̀ nípa Queen Naomi, òun mọ̀ pé kì í ṣe èèyàn kan tó jẹ́ pé ó like wàhálà. Kò dẹ̀ ń ṣe ẹni tó ń sọ̀rọ̀. Wípé so wípé gbogbo nǹkan tí wọ́n ti ṣe fún un, ṣé ó wá máa máa ṣé ìgbà tó wá ṣe gbogbo ẹ̀ tán ṣé ó wá fẹ́ kó máa máa fò sókè ni pé the only thing tó lè ṣe náà ni kó fi ẹ́ sáàyè ẹ̀ kó dẹ̀ ra máa wọ̀ ẹ́ ràn because wọ́n ti mọ̀ pé ó máa ń sán lórí ẹ̀ èní á èní á tutù pé ẹ̀ ni woman yìí fi fi ẹ́ sáàyè ẹ̀ ẹ̀yin aráalé wọ́n ní bí kábíyèsí ṣe sọ fún nìyẹn pé kó stay away from Queen Naomi pé òun wọ̀n ẹ̀ o wípé òun warn ẹ̀ pé so many times lòun ti warn Mariam wípé kó stay away from Queen Naomi wípé kó má ever insult Queen Naomi mọ́ wípé kí ló dé kí ló fa gbogbo ọ̀rọ̀ tó ń sọ ní ìsìn wọ́n wo program wọ́n wo program kí ni tiẹ̀ láti sọ pé ẹ pásítọ̀ tí ò lè tí ò tí ò tí ò tí ò lè dárí jọmọ ẹnìkejì ẹ wípé kí ló dé so you are telling us that she is a fake pastor wọ́n ní kábíyèsí wa sọ fún yín pé àwọn ò blame ẹ̀ nǹkan táwọn ò dẹ̀ fi blame ẹ̀ ni pé kò mọrú èèyàn tí Queen Naomi jẹ́ ipe ipe good side Queen Naomi kò mọ̀ ipe láti ọjọ́ tó ti ń bá obìnrin fa wàhálà ṣorí kó dẹ́ lò ṣorí kó fún ẹ lésì ipe wọ́n máa ń sọ pé silence is the best answer for a fool wípé láti ọjọ́ tó ti ń bá Queen Naomi fa wàhálà, tó ń ní lára, tó ń ṣe gbogbo ẹ̀, ṣé orí kó sọ ọ̀rọ̀ ẹyọ kan báyìí sí ẹ? Ṣé orí kó fún ẹ lésì? Because kò ní time fún ẹ. Wípé so kó lọ máa ro nǹkan táwọn sọ fún ẹ. Wọ́n ní bí kábíyèsí ṣe kúrò ní ọ̀dọ̀ ẹ nìyẹn, ẹ̀yin ará Alleged ni o because mi ò bá kábíyèsí gbé palace o. Ǹkan tí mo gbọ́ ni mo wá sọ fún yín. So wọ́n ní bí olórí Tèmítọ́pẹ́, wọ́n ṣe sọ fún nìyẹn pé kó ní láti lọ ronú pìwàdà. Pé because inú ẹ̀ kò dáa rárá pé ǹkan burúkú ló máa ń rò ní láti inú ọkàn ẹ̀. Wípé irú ǹkan báyẹn kò dẹ̀ dáa kó lé. Wípé tí èèyàn máa ń ṣe irú ǹkan báyẹn gan, èèyàn gan ní peace of mind wọ́n ní bí wọ́n ṣà ṣe walk away from her nìyẹn so bá ṣe gbọ́ ni la ní ká wá sọ fún yín Mariam advice tèmi fún ẹ ní o ní láti lọ change kò dẹ̀ ní kò ní clean mind ok wọ́n ń pe Queen Naomi wọ́n sọ pé pásítọ̀ tí ò ní dáríjì tí ò lè dáríjì ọmọ ẹnì kejì ẹ̀ tí Queen Naomi ò bá dáríjì ẹ̀ ṣé wọ́n rè pé ó máa wà níbi tó wà yẹn Queen Naomi ti dáríjì ẹ̀, wọ́n kàn fi ẹ́ sáàyè ẹ̀ ni. And bí Queen Tẹ̀mítọ́pẹ́ ṣe olórí Tẹ̀mítọ́pẹ́ ṣe sọ, Queen Naomi ò ń ṣe èèyàn kan tó yẹ pé ó ń fẹ́ wàhálà. Jẹ́jẹ́ wọn náà máa ń lọ. And ṣé irú ìwọ náà máa máa sọ̀rọ̀ pẹ̀lú? Ṣé irú ẹ̀ náà máa máa dá lóhùn? O ò mọ nǹkan tó gbé, o ò mọ nǹkan tó wà wájú Queen Naomi ni. Ah, grace yẹn ti pọ̀ jù. Ẹni tó ní grace Our mú Grace àá fà wálẹ̀ nítorí pé wọ́n fẹ́ fún ẹ no way so the best thing to take when Naomi ń dákẹ́ yẹn náà ni wọ́n máa dákẹ́ ọlọ́run á dẹ̀ jẹ́ kí àná tí wọ́n máa pọ̀ sí tó bá wẹ̀ kó change tó bá wẹ̀ kó má change ṣùgbọ́n àwa mọ̀ ẹ́ pé ọ̀rọ̀ tó sọ yẹn kì í ṣe tiwọn so ẹ̀yin èèyàn lé bá ṣe gbọ́ nìyẹn o ta ní ká wá sọ fún yín gbogbo etí tó ń gbọ́ mi ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ ṣíà fídíò yìí ẹ like ẹ subscribe o èmi ọmọ yín ni o mashola gist tv thank you god bless you